ee eh, abiyamọ lọ eh, abiyamọ fùgbàjọgbàjọ yẹn ni ó ti kàn fún ìyá alájẹ wọn àti alájẹ sọ pé àti mi ìyá dáhùn fúnra màá mi inú wọn ti ya lọlẹ jẹ́jẹ́ àwọn ọmọ ẹ ń kọ́ báwo ni ṣàlàfíà ni ẹlò màá mi mo ní kí n ah báwo ni ìyá <laughs> èmi ti mọ̀ pé màá mi ti bínú dáadáa ẹlò màá mi ẹka ẹka ẹka lẹ́mà ah báwo ni ìyá alájẹ ọkọ mi kú ọjọ́ mẹ́ta ìyá alájọ ọkọ mi àwọn ọmọ mi ń kọ́ ṣàlàáfíà ni ṣé ẹnkìnní kan bá mi tọ́jú àwọn ọmọ mi o kú tọ́jú àwọn ọmọ mi a kú ọdún a kú ìyèdún mo wá rẹ̀ ìgbógun ẹ̀yìn tẹ̀lé mi màá mi ti bú mi èmi àti wọn ò lè jà ẹ mọ̀ pa ẹ mọ̀ ṣe ra yín léṣe ẹ kàn ẹ wò màmá nà máa fi ẹ kàn ṣe ra yín léṣe ni bó bá bú ìyá kó mo mọ̀ ẹ kó rí mi gan kó sọ pé tẹ́lẹ̀ sàn kó sán mi lẹ́nu kò káyé yín kò kàn kò sí nǹkan tó kàn yín ẹ̀yin lẹ́yìn kẹ̀kọ́ wá kórí ara yín lẹ́kàn kórí ara yín kó ni ìyá máa pè yóò béèrè gbogbo àwọn ọmọ yóò béèrè gbogbo grandchildren yóò béèrè gbogbo wọn yóò ṣàdúrà fáwọn ọmọ rẹ àtàwọn ọmọ ọmọ gbogbo rẹ ni ó béèrè tán tí ó mọ ṣàdúrà báyìí akọ ọdún báwo ni a ṣàlàjọ ọdún a ṣe a ṣe àlàjọ ọdún o ara ẹ báwo ni bámi tọ́jú àwọn ọmọ o ẹ wá ní búyàn àánú yìí ò ṣe mí. Hmm. ìyá ti mọ̀ ìyá àtọmọ lèmi àti wọn ẹ mọ̀ dá sẹ́mi àti wọn kò sí mi lẹ̀ Emi yẹn má lè fi cruise lèyẹn lè fi cruise. tómi ń sìn ló ń God bless you ọdún tuntun la fẹ́ wọ̀ Ah, ẹ mọ̀ ṣe pé lọ́dún wa ẹlẹ́kùn torí ọlọ́run òbí ọmọ àlè ní àyín o wọn ò bí ọmọ àlè ní àyín o yẹtọ mi ẹ bá mi sọ ẹ bá mi wá ẹni tí ó ń kọ tó ń bú yẹn ẹ jẹ́ ká mọ̀ ẹ jọ ẹ o ẹ jẹ́ kí n comment. ẹ má búyàn o ah alóúnjẹ sí mi sọlá ẹ jọ̀ọ́ please please please ẹ má búyàn bí ọmọbìnrin torí tọlọ́run ẹ ṣe àṣewà Abubakar wọ́n ní please don't insult here wọ́n ti mọ̀ bàbá wa ti mọ̀ bàbá ṣéwù mọ̀ yìí pé wọ́n mọ̀ pé níbi torí ẹ̀ láyé aṣọ máa ní pé àwọn àgbàlagbà máa ń wà níbí àwọn àgbàlagbà máa ń wá sórí show wa àwọn ọmọdé náà máa ń wá ẹlòmíì á máa gbọ́ show wa ó máa gbé sí àwọn ọmọ náà máa gbọ́ torí mọ̀ pé àníṣan tí ò dáa ẹjọ́ nítorí tọlọ́run ṣó yìí ṣe ṣó ilé pé o ẹ mọ kẹ́rin bọ́dì má ṣe pé o ẹjọ́ ẹ jẹ́ ká fi àsìkò yìí ká fi bẹ gbogbo àwọn tí inú ń bí lọkùnrin àti lóbìnrin lọmọdé àti la ẹ pagbo yí mi ká gbogbo ẹ̀yin kákọọsì yín náà tẹ̀yin náà ń ṣe ọpdéètì ẹ ṣọ́ra yín ẹ tẹni tó dé la rí lónìí kò sẹ́ni tó mẹni tí ó kàn lọ́la kò sí nǹkan téèyàn fìjà ṣe kò sí nǹkan tó wà nínú ìjà ẹ má gàǹgọ̀ ọ̀pù ẹ nítorí pé tẹni tó dé larí lónìí kò sẹ́ni tó mọ tó lè ṣẹlẹ̀ lọ́la kọ́lọ́run Elédùmarè kó jẹ́ kí ire àtayọ̀ kó máa ṣẹlẹ̀ sí gbogbo wa ẹ má gàǹgọ̀ ọ̀pù mọ́ kò sí ní tá a fẹ́ fìjà ṣe gbogbo àwa gbogbo ẹ̀yin gbogbo eh, kátà ń pè ní fúrákàsì fúrákàsì fúrákàsì kò sí nǹkan kan tó wà nínú ẹ̀ ẹ má ṣe pé ẹ má gbéra yín ṣe pé ẹ má gbọmọ yín ṣe pé ọdún tuntun la fẹ́ wọ̀ yìí ọdún tuntun la fẹ́ wọ̀ yìí mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́hún ẹ dákun ẹ jẹ́ ká fàyọ̀ àtàláfíà ṣe gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ó sì máa dẹ̀tàn lágbára ọlọ́run láìpẹ́ láì jìnà dọ́kàsì máa ẹ máa tún padà rí lórí ìkànnì yìí èmi mọ̀ pé nígbà tó máa fi dé ẹ̀yìn á ti wá di àtúngún ọbẹ̀ á di àtúnṣe ó wu ọlọ́run nínú àánú ẹ̀ pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ́run ò bá fẹ́ kó ṣẹlẹ̀ bó ṣe nǹkan díẹ̀ báyìí bó ṣe pé kí táyà mọ́tò yẹn ó fọ́ lójú ọ̀nà bó ṣe gbé kénu inú máa rọ ẹnìkan kó ní àjá padà sóòtẹ ẹ jẹ́ ká lọ ẹ kí n lọ use toilet nǹkan kan ṣàṣẹlẹ̀ ni ṣùgbọ́n wu Ọlọ́run lọ́lọ́run ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì tẹ́ bá ń bínú síra yín ẹ má bínú síra yín mọ́ gbogbo ṣóò tẹ́ bá lọ kò ní dandan kẹ́ ẹ ṣépè kẹ́ ẹ tó enjoy show ṣóò tẹ́ bá lọ gan tẹ́ bá rí pé èpè ń pọ̀ jù ẹ̀yin mìíràn máa sọ fún wọn pé à a fẹ́ máa wá sọ́dọ̀ yín ṣùgbọ́n à ẹ ẹ rọra máa ṣépè o azeez Ademola, how are you ẹ jọ̀ọ́ inú mi dùn gbogbo tí mo fẹ́ sọ ojú báyìí lọ ojú báyìí lọ tá a fẹ́ sọ lónìí ojú báyìí lọ tá a bá rẹ́ni tó fẹ́ pè wọlé ẹnìkan àbí méjì ẹni tó bá sì pè wọlé àwọn tó ní làákàyè tó ti máa ń pè wọlé sórí iṣẹ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbáwọn tó ti fi làákàyè gbọ́ ọ̀rọ̀ wa tí ó pè wọlé tí ó sọ̀rọ̀ làákàyè ẹ dákun nítorí tọ́lọ ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ó ti gé ọwọ́ ó ti gé ọmọ lọ́wọ́ àti sọ̀bẹ́nu kò sí nǹkan tá a fẹ́ ṣe you cannot crucify her anymore nǹkan tó bá ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe sí ká ní nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ la lè sọ pé a lè dábọ̀ kó má ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe sí kò sí nǹkan tá a fẹ́ ṣe sí àfi pé kẹ́ ẹ jẹ́ ká máa lépa àlàáfíà kẹ́ ẹ dẹ̀ gbélé tá a wà ẹ lọ joyè kó nílé ó gbélé yín ẹ joyè kó nílé ó gbélé ẹ yé rìn kiri gbogbo nẹ́ẹ̀nẹ́yìn nẹ́tíwọ̀kì tẹ́ mọ́ dájà lẹ́mọ́ hello. hello ẹ ló kọlà bó oníṣẹ́ wà. Ah, mo wà òní tó ń bínú sí mi o. ìyá eh, eh, ẹ má bínú. ẹ bèrè mi láti jọ yìí. Ah, ó yẹ kẹ́ ẹ pè mí ni màá kàn ṣàlàyé fún yín ẹ má bínú. ẹ pẹ̀lẹ́ Ọlọ́run fún yín ní okun àtagbára aṣọdún ayọ̀ yes sir. ẹ kú àtúnṣe gan ni. yes sir. yes sir ẹkùn ìgbà náà ṣàtúnṣe. àwọn oníkọ́mẹ́ǹtì sọ lẹ́nu. àwọn oníkọ́mẹ́ǹtì yẹn náà ni. sọ lẹ́nu ẹ̀wọ̀ gbà tí ìdánilọ́run tán ti ti ti ti bẹ́ẹ̀ máa ń sá káàkiri nìyẹn ìwọ máa gbà wọn tó kò bí wọn oríṣiríṣiríṣiríṣi àwọn mọ̀dàrú ènìyàn àfikún náà kò sànú wa. àmín àmín. ọlọ́run kó sáwọn tí dọ́gba wàhálà náà nínú ọlọ́run ayọ̀ wọn níbẹ̀ ọlọ́run àjẹkọ̀ gbọ́. àmín ẹ ṣeun gan-an ẹ ṣe god bless you yes sir ọ̀rọ̀ yìí náà last. Ah. hello. hello ẹ ma. hello ìyàwó ẹ god bless you ma. ma ẹ kó ètò ma. yes ma kú ọdún. èmi wá ṣe púpọ̀ ma. àmín. ṣé ọ̀rọ̀ yìí mà. Hmm. ọmọdé ni mí lóòótọ́ but two ways ni mo fi wò ó number one Dorcas is bold mm. I like her for that. Mm. lóòótọ́ she committed she actually committed a ọbẹ̀ tiẹ̀ ti gbé ọmọ lọ́wọ́ náà àwọn oníkọ́mẹ́ǹtì sọ mi láti ẹ̀bẹ̀ kẹ́ ẹ bá wa bá sọ̀rọ̀. ọ̀rọ̀ mi ibi tí mò ń lọ máa yẹ yín nísìnyí mà bọ̀ṣẹ́ tẹ bá tún wá wò ó from another point of i'm looking at her issue from spiritual point of view ogun ayé ò ní borí wa. àmín àwọn tó ń bàjá ti pọ̀ jù àǹgbà téèyàn kì dáfídì ló fi seventy years jagun ah. tẹ bá ka orin dáfídì dáadáa ẹ rí i pé àpawọ́pọ̀ ogun ó máa ń jẹ́ kí dáfídì kérora ṣẹ́rí bí ìgbà tó ń pawọ́pọ̀ lẹ́gẹ̀ọ́ yẹn lórí ẹ̀fún mm-hmm. gidi yálà èdè lòdì ẹ má jẹ́ àtọ́ra wa wọ́n lo yorùbá fún ni wọ́n fi àgbà hàn wọ́n fi yorùbá hàn mm, ìpínlẹ̀ àbí àwọn òyò because because somebody as educated as she is ó yẹ kó mọ̀ pé èèyàn kì í lọ tẹ́rítírì èèyàn lọ ṣe bẹ́ẹ̀ yẹn. ìyẹn ti kọjá ẹ kò báwa báwọn oníkọ́mẹ́ǹtì sọnù kí àwọn kọ́mẹ́ǹtétọ̀ kí àlàáfíà lè jọba. ṣé mm. láwọn kọ́mẹ́ǹtétọ̀ ìsọnù àwọn kọ́mẹ́ǹtétọ̀ ìsọnù àtàwọn àdváísà òṣì ọlọ́run á bá wọn wí ìkúnlẹ̀ àbíàmọ́ á bá wọn wí mm. but still ṣẹ́gun pé by God's grace she's going to get out of this. kọ́mẹ́ntà but alison táwọn calling á fi kọ́gbọ́n ní ọjọ́ mi. gbogbo ẹ náà ló ti yí òun gan-an i know. i'm a fan of dorcas in fact very close friend mi ti fi mi ṣe ẹ̀yẹ láti jẹrin. I mm. understand mm. so it's not like pé mò ń criticize. no mi ò tiẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ padà sí pé ọ̀bẹ ọ̀bẹ ti di ọmọ lọ́wọ́ ọmọ solution. i'm just calling a spade a spade. ṣe rí téèyàn bá ti tọ́wọ́ èèyàn bá ti gbé sókè. Mm? àwa èèyàn á ní ìwà ìkà kan tá a bá ti ń rí jẹ lábẹ́ èèyàn à kì lè sòótọ́ fún un ìyẹn wà lára àwọn nǹkan tó fìyà jẹ torí tí wọ́n bá fún èèyàn gan tí wọ́n di èèyàn tí èèyàn kan ṣoṣo èdè ò mú gbogbo èèyàn mà tí èèyàn kan ṣoṣo takú pé láyé òní lọ́bẹ̀ yẹn sẹ̀ ṣe mọ̀ pé kínní yìí kò ní ṣẹlẹ̀ so she surrounded by àwọn tí wọ́n kàn ń jẹun ẹ̀ tí wọn ọ̀rẹ́dì láti bá sòótọ́ ọ̀rọ̀ kó má bàa bínú kí n tó ń jẹ lábẹ́ ẹ̀ kó má bàa tán. tó bá sọ fún un tó bá tí ò bá gbọ́ nǹkan bákan méjì ni. ṣẹ́rìmà ṣẹ́rìmà pé mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ rí mi sójú rí bọ̀ tí mo bá fẹ́ gbé ìgbésẹ̀ kan tó bá hàn sí yín tó bá jẹ́ pé ká jà níjà á jà níjà tí mi ò dẹ̀ fẹ́ tẹ́ lọ́wọ́ yín ṣẹ̀wọ̀n pé tí n bá mú gbogbo ẹ̀ lò máa mú díẹ̀ lò. Hmm. bó ṣe rí nìyẹn mà. Hmm, hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run á ṣàánú bó ṣe rí nìyẹn mà ọlọ́run á kú bá mi ṣàánú ìkúnlẹ̀ abiyamọ kò yọ o she's in our prayers o she's in my prayers o ẹ bá wa kí àwọn èèyàn náà tí wọ́n bínú tí wọ́n bínú. and then and then and then ma sherry this matter tí wọ́n bá fẹ́ ṣe dáadáa gbogbo àwọn pípò yẹn ló yẹ kán gbé jókòó gbogbo wọn náà ní kéèsì láti ánsà okùn kì í gùn kó má níbi tó ti gùn wá mà àwọn kan ti búlì kí Dorkas tó búlì wọ́n gbọ́ fira wọn ka scores ni. mo tiẹ̀ gbogbo wọn tó kọ́kọ́ àmì gbogbo wọn sẹ́ kọ́ pe ẹni tí kò dẹ́ṣẹ̀ rí nu wọn gbogbo kò sí wọn ti jọ ṣẹra wọn wọn ọ̀dì ọ̀dà kò sí sẹ́yìn. I do not I do not I do not want to mention it ṣóyeyima hmm. but ask any me Dorkas she has case to answer if Dorkas should go to prison on this tó bá fún dọ́kàsì ní twenty five years kọ́fò náà ní twenty two. It is well. òfin tó mẹ́rẹ̀ àlómélégún. Mm. wọ́n jọ ṣẹra wọn ni ìbọn wájọ máa dáríjọra wọn náà ni. àwọn oní comment àwọn oní comment ìsọnù if they really want to help Dorcas mm. let them start to sign petition on behalf of Dorcas. Mm. that all the bloggers tó ti tó ti bully they should bring them to book. Mm. gbogbo wọn náà wà Nàìjíríà ń bí náà kán gbà mí kán gbà mí ẹ ṣe my sister ẹ jẹ́ ká ra peace ẹ má tún jẹ́ ká máa fa ọ̀rọ̀ síwájú mọ́ a kí gbogbo ẹ̀ kó àlàáfíà jọba ni. àbúrò ni ọlọ́run á ẹ̀ mm, but I in my opinion will suggest they settle it legally once and for all. all right ẹ ṣe gan. so that all this nonsense will stop. okay ẹ ṣe gan ma ẹ ká gbẹ lómi ẹ ti lò five minutes o. hello ìyá wa ẹ káàsán o. ẹ káàsán o ìyá mi bó o ni. dáadáa ni ṣe wà pa. mo mọ̀ wá òkè. ọpọlọ yín ò ní jọba. àmín. ẹ ẹ ní sọ̀rọ̀ tán ẹ mọ̀ sọ̀rọ̀ ni. àmín jésù. Um, nǹkan tí mi kàn fẹ́ contribute ni pé kí àwọn auditions kí wọ́n lọ farabalẹ̀ kí because kó má dìde pé bóyá ah, ah, dọ̀kásà wa bọ́ ta tán ọ̀tọ̀ tún wà ní nǹkan tó tún máa fún ọmọ dúró lẹ́ẹ̀dẹ́ mi ò mọ̀ bí ẹ understand kò sí nǹkan eh, eh, láti sọ. bẹ́ẹ̀ kọ́ ṣàwọ̀ àlàáfíà dé. wọ́n wà láàfíà exactly kò ń ṣe pé wọ́n á lọ sí ṣó ilé wọ́n á gbọ́ tẹ́lẹ̀ wọ́n á lọ ṣó ilé just like I think one or two of them náà tún ti mú nǹkan tí ìyá aláṣàbí tán ti fi advice wọn láàárọ̀ yìí like wọ́n tún ti fẹ́ fi you know fẹ́ máa fi ṣèwàwù which is màmá sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí ìyá ni you understand then tí dọkas náà bá dé bọ́ta kò kí n ṣe gbọ̀n kan agídí máa ń túnṣe kò dẹ̀ kí n ṣe gbọ̀n kan ni agídí máa tún mi ò mọ bí mi fẹ́ sẹ ìbáyẹn whatever but nǹkan tí mo kàn máa sọ ni pé kí everybody ṣáà cool down mo mọ̀ pé ogun nǹkan tó wà nílẹ̀ yìí ó máa ṣe kí ni ó máa tán lẹ́yìn kí èèyàn máa fi èèyàn kan ṣe yẹ̀yẹ́ just like what you said tóun tó dé la rí àmọ́ tóun tó ń bọ̀. bẹ́ẹ̀ni. ṣe understand mo mọ̀ pé ká ní pé dọ̀kásì kò ń ṣòun ló wà ní ipò tó wà tí òun wà lẹ́nu mi mo kó facebook àti dàrú òun náà ti máa ṣe yẹ̀yẹ́ èèyàn but let's just you know let's just stop ká má ṣe yẹ̀yẹ́ anybody mọ́ because anybody ò mọ ibi tó máa dé lọ́la hmm. anybody ò mọ ilẹ̀ tó máa ṣú òun ṣe understand mm. so nǹkan tí màá sọ kò ju yẹn lọ tí pé gọ́sí bá ní kẹ́mi sọ nǹkan tó wà nù mí à ọlọ́mọ ayẹ káwọn èèyàn òkúta náà máa jù fún mi lórí iṣẹ́ òlẹ́yìn. Ah, ẹ ṣe ẹ ṣe ẹ má sọ tó wà nù yín tẹ bá ti mọ̀ pé ẹ̀yin gan ti mọ̀ pé tó wà nù yín ọ̀dà so ẹ má wulẹ̀ sọ ti ọ̀dà ẹ má bà ṣó mi jẹ́ <laughs> ẹnìkan tiẹ̀ ti ní ẹ ṣe kọ́là let another person call him ẹ ṣe gan ẹ wò ẹ jẹ́ kálàáfíà jọba ṣe rí gbogbo àwa tá lọ máa ń comment lásìkò tá a wà bíi point mo fẹ́ rí mú ní tí kọ́là yìí sọ ò ní wípé ká má dá nǹkan míì sílẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ níyanjú nítorí ṣe rí ehm, ọ̀rọ̀ yìí á wá di pé àwọn èèyàn wọ́n ń gbà bí ẹni gbàgbọ́ ọtí etí yẹ kẹlòmíì ò sọ ẹlòmíì á máa sọ ehm, ìwà ṣe rí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹ̀yin tí ló ń bí Dorkas ó lè ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yín bóyá lè ṣe ń bínú ẹlòmíì dẹ̀rẹ̀ dọ́kàs ò ṣe dọ́kàs ò rí ẹlòmíì gan rí ẹlòmíì wá oore tó ń ṣe ò tí ì kàn ó ń bínú pé ẹ látọjọ́ tóun ti wà kò tí ì kàn òun kì í dẹ̀ ṣe wípé bí dọ́kàs náà ṣe wá wà mo fẹ́ kẹ́ mọ̀ pé ó máa níbi kan tó ti ń wu ọlọ́run dọ́kàs lè má jẹ́ cent ó lè má jẹ́ eh, hundred percent kó jẹ́ pé wọ́n máa ní nǹkan kankan ẹ́ eh, tí ibi tó ti máa wu ọlọ́run ó dẹ̀ máa ń ṣoore ó máa ń ṣàánú bíbélì dẹ̀ ṣe pé ẹni tó bá ń ṣàánú pọ̀ máa ń rí àánú gbà ìyẹn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin lè máa fojú wò pé ó ń ṣe báyìí ó ń ṣe ó máa máa ní nǹkan kan tó fi ń wo ọlọ́run tẹ́yìn ò sì mọ̀ ìdí ni mo sọ pé bọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ kí ẹ jẹ́ ká ní sùúrù ó yí ọlọ́run ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ gbìyànjú tẹ́ bá mọ̀jà ẹ máa mọ̀sá torí àwọn tó máa sọ wípé mọ̀jà mọ̀sá la máa ń máa kíkanjú lójú ogun inú mi dùn pé a ti gbọ́ ẹ̀wà tó mi sọ̀rọ̀ ó sì ti gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ bá lè bold enough láti jáde tẹ̀wà lórí ìkànnì yìí tínú ń bí mo bẹ̀ yín nítorí tọ́lọ́ kẹ́ fọwọ́wọ́nú ẹ̀yin tí ẹ̀ padà gbọ́ ètò mi mo bẹ̀ ẹ̀ fọwọ́wọ́nú ẹ jẹ́ ká lépa àlàáfíà fracas fracas fracas ọdún 2024 tá à ń wò yìí ọdún 2024 tá à ń wò yìí ẹ jẹ́ kó jọ́dún àlàáfíà lórí Facebook yìí gbogbo ẹ̀yin tó jẹ́ pé wọ́n ẹ máa fi ń pa depression ẹ lọ wá nǹkan míì ló máa fi pa depression yín mo ì pé kẹ lọ bá yín kọ́ bá yín yan gúgúrú kó má ta pàwùpàwù kó jẹ́ kó le kẹ́ ẹ máa rún kó má jẹ àwọn gúgúrú kan wà tẹ́ máa ta tí ò ní ní pop pop tí ò ní pop pop ṣe sanra tí ò ní pop ẹ kàn máa jẹ́ kó jẹ́ gúgúrú tó máa ń ẹ ẹ lè tẹ́ wàá máa rún ẹ máa rún kẹ́ ẹ wá ṣẹ́ ṣe ẹ dákun nítorí ìtọ́lọ́ ẹ má fàyà aláyé pa depression ayé tìyín ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ jẹ́ ká lépa àlàáfíà ká fẹ́ràn ara wa Dorcas ó ti ṣe nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ a ní láti máa kó sí fàyè a lè pa ó ti ṣẹlẹ̀ a kò máa mẹ́nu bá ni pé ó kù díẹ̀ káàtó pé ìwà tó wù ó dáa à òyìn wà bẹ́ẹ̀ a máa sọ ṣùgbọ́n tabadẹ̀ ti sọ díẹ̀ ẹ̀ dákẹ́ torí pé ó ti ṣẹlẹ̀ kò ṣeé dábọ̀ ká ní nǹkan téèyàn lè reverse ní wà reversible àmà ní ajé ká lọ reverse ẹ̀ káwá fọ you can't forward it you can't reverse it ó ti ṣẹlẹ̀ àdúrà ni wípé kọ́lọ́run kó gba ìṣàkóso kọ́lọ́run kó gba ìṣàkóso ah diamond studio diamond photo studio how are you kọ́lọ́run kó gba ìṣàkóso gúgúrú olóyin kò nídìí kan bá a foyín sí ẹ jẹ́ kó fi yọ̀ sí mọ́mí olútóyìn tí oyè dìran ẹ jẹ́ kó fi yọ̀ sí kán mọ́ ọrùn kọ́lọ́run tiẹ̀ bá wa wáṣẹ́ fún gbogbo àwọn ènìyàn wa tó fẹ́ máa ní wa lára gúgúrú nìkan máa jẹ kó bá wa wáṣẹ́ fún ọkọ́ máa rún gúgúrú lẹ́nu ni iṣẹ́ kan náà ni ó bì sí ni ọlọ́run á ṣàánú fún wa mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ra stars fún mi mo dúpẹ́ lọ́wọ́ màmá aláṣàbí màmá Esabod thank you so much for the star mama Esabod ẹ ṣé mà ọlọ́run á gbọ́wọ́ yín sókè gbogbo ẹ̀yin náà tẹ́ ti tí mo ti rí tẹ́ ti bá mi rà á ẹ ṣé mo dúpẹ́ o ẹ yẹ ká dúpẹ́ lọ gbogbo ti darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ ẹ má lọ conceive nuisance ẹ má jẹ́ ká lọ máa jà ẹ má jẹ́ ká lọ máa kọ́mẹ̀ntì tá máa mú wàhálà wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lè pa àlàáfíà á dẹ̀ máa sọ̀rọ̀ àlàáfíà ọlọ́run á dẹ̀ jẹ́ kálàáfíà ọjọ́ba lágbára ọlọ́run God will speak for Dorcas ọlọ́run á rán ọmọláyọ̀ ajayi ìyáláyé mi ìpínlẹ̀ gúgúrú ni ọlọ́run á speak fún ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ gbogbo nǹkan tó dàbí ìjà lónìí tó dàbí wàhálà lọ́la ó máa di ó máa lọ sópin ìgbàgbé Maureen Priscilla God bless you. Òkìkí Adé, God bless you. Gbogbo ẹ̀yin tó wà mọ́mí Bùkọ́lá Ògúndáre, God bless you. Gbogbo ẹ̀yin tó wà lórí ìkànnì yìí, Show Mama, God bless you. Mọ́mí Fọlákẹ́, God bless you. Mo kí gbogbo ẹ jẹ́ ká máa lépa àlàáfíà, ẹ jẹ́ ká wà àlàáfíà o, káwa káwa náà ká àlàáfíà. Gbogbo ẹ̀yin tẹ wá update lórí péjì tí inú yín dùn, tẹ̀ yín yọ̀. Hmm tẹni tó dé lórí o òmẹ tó máa kàn lọ́la o mọ́mi tó mi sìn god bless you mọ́mi betty song god bless you i love you so much thanks for being there um, princess rita jp god bless you yes ó yé mi mọ́mi ẹ̀ ó mi màmá náà kúkú sọ ṣẹ́rí tí n kò bá sọ̀rọ̀ ṣẹ́rí mo fẹ́ kẹ́ ẹ̀yin mọ̀ yìí pé tí ọmọdé bá ń gégi nígbó àgbàlagbà ló máa ń mọ ibi tó bá wó sí ìgbà míì wà tí èèyàn bá ń sọ̀rọ̀ tó bá sọ pé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí jẹ́ ká máa gbá kì í ṣe pé gbogbo ẹ̀ náà lẹ́yìn ó máa fi bínú gbogbo ẹ̀kọ́ lẹ́ máa fi sọ pé stay on your lane gbogbo ẹ máa mú èyí tó bá ṣe é mú ẹ máa bá a mú gbogbo ẹ̀yin tẹ́ wá máa ń sunkún lórí iṣẹ́ òjọ́ka mo ti bá yín wíjọ́ yẹn bí ẹlẹ́ẹ̀kẹta sí máa tún máa sọ̀rọ̀ yín rè ah dókà don't do this if you do that ah kíní kan kan wọ́n máa sunkún ẹ gbogbo àwọn ẹkún ẹ àbòsí yẹn ẹ lọ yọ kúrò ńbẹ tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ẹ jẹ́ kẹ́yìn tẹ́ ẹ jẹ́ ẹ lè bá sọ̀rọ̀ ẹ tọ́ sọ́nà èyí tẹ́ jẹ́gbàlagbà tẹ́ wà ńbẹ ìtọ́sọ́nà ló yẹ kẹ́ ẹ jẹ́ ó yẹ kẹ́ máa tọ́ sọ́nà ni ṣé pé kẹ́ máa máa sọ pé tó bá dáríji lágbẹ́jà àbí tó bá tún ṣe kíníkan lágbàlẹ́ sọ̀rọ̀ ah kíníkan kíníkan ẹ fẹ́ kù ni ẹ fẹ́ ṣe kíníkan olódélẹ̀ sí kò sẹ́ni tó kú láti ìgbà tó ti wà ńbẹ o èèyàn mẹ́rin lára yín ni ò jẹun ẹ sọ fún mi ta ni ò jẹun lára yín lọ́dọ̀ ti wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà àbòsí náà la bá ń bẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi lẹ máa rí àwọn oníkọ́mẹ́ǹtì sọnù wọ́n ti lọ rí wọ́n ti débi wọ́n ti ń sọ̀sọ́kúsọ ẹ fi wọ́n lẹ̀ nígbà bá ṣetán máa blọ́ọ̀kì wọn ẹ máa ṣe dáadáa ẹ lépa àlàáfíà o ẹ àlàáfíà o gbogbo yín lẹ jẹun o ẹ ń jẹ ẹ ń mu ẹ ń sùn ẹ ń jí o àbẹ́ sọ pé ìjẹun ẹlòmíì wà báyìí tó ti tó under comment section tó wà bóyá ó gbórí láyé ọkọ ẹ̀ ló ń tẹ fóònù ẹ dálẹ̀ àwọn ọ̀dálẹ̀ dálẹ̀ ẹ ti dálẹ̀ bá ojú yín wọ́n ṣùgbọ́n tọmọdé bá ń gégi nígbó àgbà ló máa wo ibi tó máa wó sí ẹ jẹ́ ká fi sùúrù ṣe ọlọ́run á ràn wá lọ́wọ́.